lónìí àwọn kan pẹ̀rẹ̀ àwọn kọ̀dìríyà wọ́n lu bàndírí wọ́n ní kọ̀dìríyà làwọn ọmọlẹ́yìn abdulkadir abdulkadir ń tako orin kíkọ tán lùlù sí wọ́n ní kódà kó má sí ìsọkúsọ ń bẹ haramu ni àwọn kan dẹ̀ lùlù lónìí wọ́n lọ́mọlẹ́yìn abdulkadir làwọn ṣé tíra abdulkadir là á tẹ̀lé ní àbí ìṣesí tiwọn sọlọ́ jẹ́ pé a mọ iye àwọn nǹkan tó máa fi ti sí àwọn àfa tó ṣe pé àwọn nǹkan ẹni àwọn nǹkan tí ò lálàáfíà dọ́dọ̀ wọn ni tí wọ́n á fi ti sí ọ̀dọ̀ àwọn àfa àwọn yìí ṣe pé nǹkan yìí tẹ́ bá ní kí ni hakiku ẹ ṣe tàkíkù rẹ̀ ìtẹ́ fi ń sọ́rọ̀ àfáà inú tíra wò yìí ti sọ ọ̀nà nírí nkankan so ló jẹ́ pé in tí àwọn kọ̀dìríyà ń ṣe lónìí tán lọ lùlù tán lù bàndírí eléyìí ni kò sí lára ìlànà Abdulkadir Jilani kò sí lára ìlànà rẹ̀ ẹlòmí a ní ṣe bí la ilaha zikiri ni wọ́n ń ṣe afá ìfinrinlẹ̀ ó ní tó bá ṣe wípé kò bá sí sọkúsọ ń bẹ́ ó sì jẹ́ kíni mahadoro ṣe ni haramu ṣe ni kódà kó mọ́ sí ìsọkúsọ níbẹ̀ so nǹkan tí ó bá mu ni tí agbọ́dọ̀ jìnà sí so gẹ́gẹ́ bí afá yìí so eléyìí ni ó wà mú wa ka nǹkan tí ó sọ bó ti ẹ̀yẹ́ pé nǹkan ta ti kàrí tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n torí in alìmọ́mù Bukhari alì rahmatullah tí wọ́n sọ yìí nípa ọ̀rọ̀ olórí dé òun mi ka eléyìí so nínú tíra tí a ń ka iná yẹ al-Ghuniya li Talibi Tariq al-Haqq volume 1 page 83 wọ́n ní faslun fil aswat chapter nípa àwọn ohun tó ń jáde fama kana minha min inshad al-ash'ari al-muta'arriyati min al-malahi ala darbayn ó ní àwọn ohun tó ń jáde èyí tó bá ní ṣe pẹ̀lú pé à ń poem almutaariyati min almalahi èyí tó ṣe pé ó wà free kúrò bí àwọn musical instruments aládọ̀rbẹ́yìn ó ní ìpín méjì mubah wa mahzur èyí tó wà permissible àti tí ó wà permissible just like nǹkan tí alimam Bukhari jẹ́ ká mọ̀ nípa ọ̀rọ̀ ashir nípa pé ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó wà permissible àti tí ó wà permissible bákan ayọ̀ ọlọ́wọ́ táàkà ó jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kọ poems ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbádùn àwọn tán lè mọ́ ń tẹ̀lé wọn náà ò gbádùn ẹ̀fọn tán bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ nìkan tán lè ṣiṣẹ́ dáadáa bákan náà tí wọ́n ń kọ poem wọn láti lè mọ́ fi Islam lọ́wọ́ sọfá yìí wọ́n tẹ̀síwájú ó ní fa amọ̀mọ́ yẹn ń dọ́mù ilẹ̀ mẹ́láhì ẹ̀ wá rí poem téèyàn bá kọ bíi wákà téèyàn bá dá tó wá ṣe pé ó ní nínú àwọn musical instrument fa mahdhurun ni ó ní haramu ni in tó wà prohibited ni sawa'un khala àni sókòfì àwòkọ́ra na sókòfà ó ní kò mátà bóyá ìsọkúsọ wà ń bẹ àbí kò sí ìsọkúsọ ń bẹ tó bá ti ní musical instrument nínú haramu ni illa annahu idha qarana sókòfún hasala alhadru li'illatayn ó kàn jẹ́ pé tí ìsọkúsọ bá ti kún ó ti di nǹkan tó wà prohibited fún ìdí méjì a mọ̀ pé a sọ fún wa lẹ́ẹ̀kan ipe poems téèyàn ń kọ lásán ẹni tó ń kọ poems tó ń ròyìn àwọn nǹkan kí nǹkan àbófin promote àwọn nǹkan ẹbọ kọlùlù sí ó ó kàn ló ń dá wákà náà ni wákà yẹn ni ó wá fi ń ròyìn obìnrin fi ròyìn bóyá ìdí obìnrin fìròyìn ẹgbáyẹ obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé yóò máa jẹ́ nǹkan tí ó máa steer sexual urge ẹni tó máa ń gbọ́nú ọkùnrin ní sọ́lé ìharamu ni ká máa ti sọ wípé wọ́n tún lùlù sí so Abdul Jilani onífà amama yandamu ila al èyí tó bá tún ní ìlú nínú fa mahdhur tó wà prohibited ni sawon khala àní sókòfì àwòkọ́ra náà sókòfà kò bá jẹ́ pé ìsọkúsọ wà ń bẹ́ àbí kò sí ìsọkúsọ ń bẹ́ ilá náà ìdá kọ́ra náà wò sókò fún hadọ̀rẹ̀ hadọ̀rẹ̀ ìlàtẹ̀yìn ó kà pé tí ìsọkúsọ bá tún wà ń bẹ́ ó ti di nǹkan tí ó wà prohibited tó jẹ́ haramu fún ìdí méjì so ó sọ eléyìí lọ láti lè jẹ́ kí a mọ̀ wípé nǹkan yìí èyí tí kò ń ṣe nǹkan tí ó dáa ni náà níbi ọwọ́ sàlẹ̀ ó wá ní wàlá yustamaru ila aswati al-ajnabiyyat ó ní èyàn gbọ́dọ̀ máa lísìn sí ohun àwọn ọmọ obìnrin tí wọ́n ń ṣẹlẹ́tọ̀ èyàn min shawabi nisa nínú àwọn tán jẹ́ ọ̀dọ́ nú àwọn ọmọ obìnrin lè anna nabiyya sallallahu alaihi wasallam qala tasbihu lirrijal wa tasfiku linnisa ó ní ànábùwà muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ lórí irun àwọn obìnrin wọ́n fi ọwọ́ lura wọn láti lè pàkíyèsí ni àwọn ọkùnrin ni wọ́n sọ̀rọ̀ ààbẹ̀ ìdánáàbà ni mùsọ̀líyà náà ibùn fi sọ láti tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́ni tó ń kírun níbi ìrún ẹ̀lẹ́lẹ́ yóò fàkẹ́fẹ́ bí ṣó ìrù alvina bó wà lájúrẹ́ sọ tó wá ṣe pọ́ ọmọ obìnrin ló ń kọrin walghazal òun ló ń ṣe kíní ló ń ṣe in tí wọ́n pè ní awẹ́wà wàlúmúrì muhayyija lè ti ló ń ṣe àwọn nǹkan tí ó mọ̀ sí ẹ̀ àdámà èèyàn min sifatil urshak wal ma'shukin kéèyàn máa dárúkọ ìròyìn àwọn lovers àti àwọn loved ones wọ̀dàkọ́ ìkìsífọ́ àti mahabba wal mail bákanáà kí a máa sọ àwọn èyí tó kúnná tó wọnú nínú àwọn ìròyìn ìfẹ́ àti tó máa mú ọkùnrin àbóbìnrin fi sọ́dọ̀ obìnrin kan àbọ́dọ̀ ọkùnrin kan wọ̀sífàtí mustaha kí a máa ròyìn obìnrin tó ṣe pé èèyàn jẹ̀rẹ̀ rẹ̀ alẹ́ti tàtúkù annafsu ila samaiya tí ẹ̀mí ó fẹ́ gbọ́ fatuhayish dawaiya sami tí ó máa stíẹ̀ tí ó máa wúdìde àwọn nǹkan tí ó lè ṣàkóbá fẹ́ni tó bá ń gbọ́ wàtúsírù tọ́bàáhù tí ó máa wú àdámà rẹ̀ ilal maharim lọ nǹkan haram fala yajuzu li ahadin sama'u dhalik kò tọ́kìyàn kan gbọ́ eléyìí wa in qala qailun tẹ́yàn kan wá sọ yí pé inni asma'uwa èmi ma ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí alamaanin aslam fi inda Allah ta'ala àwọn kankan mo fẹ́ gbọ́n bẹ́ẹ̀ mo fi ń gbọ́ nǹkan tí mo ń gbọ́ yìí so tó yẹ pé kò lè affect mi wájú ọlọ́run bá abdulkadir jilani láàrin ẹni tó ń gbọ́ tó ṣe pé ó ní kò lè affect òun àtẹni tó ń gbọ́ tó ṣe pé ó lè affect walau jaza li ahadin la jaza lil anbiya'i alayhimus salam tó bá yí pé yóò tọ́ fún yàn kan láti mọ gbọ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn ànábì Ọlọ́run bá ní ò bá tọ́ fún walau kana ni àwọn tí wọ́n máa ń kọrin àwọn ọmọ obìnrin àwọn ẹrú tó máa ń kọ́ fẹ́ni tó bá sọ pé kíni tóun bá gbọ́ kò múùfù ohun bákan wọ ṣùgbọ́n muski àbálẹ̀ yẹn lè máa mú ọtí tí máa pani lè máa yẹ dẹ́yì ànáwó láyùskéwù fẹ́ni tó bá ní àti bá mú kò sí ego tí mo lè mú mi ṣe kíni mi ní ń ríra ọlọ́wọ́n bá ní ká mọ́ mutí ìwọ ní kò sí ego tó lè mú òní ń ríra ṣáwà torí ẹ̀ sọ pé ọtí ó ṣe kíni ó jálá àlì fún ẹni falaukọ́n abdulkadir ní tó bá sọ igbe àádàtí anímata sharibtul khamran kafaftu anil haram tí bá ti mutí ọtí yẹn tí bá ti ń ríra mi ní rántí àwọn nǹkan haramu mi mọ́ lẹ́mnu bí hilahu a nítorí ẹ̀ sọ pé kíni in tó jẹ́ tọ́ fún ni walaukọ́l tó wá sọ pé àádàtí anni shahitu almurdan wal ajnabiyat wa khalautu bihinna tabartu fi husnihim lam nujiz lahu dhalik ó ní tó bá sọ wípé èmi ti wọlé tọ àwọn ọmọ obìnrin tí wọ́n ń ṣẹlẹ̀ tọ́ mi bákan náà àwọn ọmọ ọkùnrin tó ṣe wípé wọn ní rúgbọ̀n mo ti wà pẹ̀lú wọn inseclusion wọn múùfù mi ó ní à nítorí ìyẹn sọ wípé in tó ń ṣe yẹn in tó wà òkè ni bal naqul wọ́n ni tá a sọ ni pé tarku dhalika wajibun ó gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú àwọn ọmọ obìnrin tí wọn kì í ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ á kó máa bẹ pẹ̀lú ọmọ obìnrin tí ó kì í ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ in á ní kí ni kó o nǹkan bẹ́ẹ̀ lẹ́ ọ̀ràn yẹn ni wal-i'tibaru bi ghairi muharramat aksar min tó bá fẹ́ ronú wáwọn nǹkan tí ó ń ṣe nǹkan haramu láti lè máa ronú parẹ́ wa innama hadhihi tariqatu man arada tanawul al-haram ọ̀nà tó ń lò yẹn ọ̀nà ẹni tó ṣe yí pé ó fẹ́ máa ṣe nǹkan haramu ni bìtọ̀rí kọtí láàzà wàjẹ́l so tó fẹ́ dàápọ̀ mọ́rọ̀ ọ̀nà ọlọ́wọ́ bá fayarkab àwa yóò máa ṣe fẹ́nu rẹ̀ falanu sallim ní ashabi ha àwọn tá bá ń ṣe à juwọ́lẹ̀ fún wọn káníká máa ṣe wàlánà tẹ́fit iléyìn à níwò wọn قال عز وجل كل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم سلي أجور عبد القادر الجيلاني نترى الغنية لطالب طريق الحق kí mo mẹ́lẹ̀ ìwá fún òun ni pé lónìí àwọn kan pẹ̀rẹ̀ àwọn kọ̀dìríyà wọ́n lu bàndírí wọ́n ní kọ̀dìríyà làwọn ọmọlẹ́yìn abdulkadir abdulkadir ń takò orin kíkọ tán lùlù sí wọ́n ní kódà kó mọ́ sí ìsọkúsọ ń bẹ́ẹ̀ haramu ni àwọn kan dẹ̀ lúlù lónìí wọ́n lọ́mọ lẹ́yìn abdulkadiri làwọn ṣé tíra abdulkadiri là á tẹ̀lé ní àbí ìṣesí tiwọn sọlọ́m jẹ́ pé a mọ iye àwọn nǹkan tó máa fi tì sí àwọn àfa tó ṣe pé àwọn nǹkan ẹni àwọn nǹkan tí ò lálàáfíà dọ́dọ̀ wọn ni tí wọ́n á fi tì sí ọ̀dọ̀ àwọn àfa wọn yìí ṣe pé nǹkan yìí tẹ́ bá ní kí hakiku ẹ ṣe tàkíkù rẹ̀ ìtẹ́ fi ń sọ́rọ̀ àfáà inú tíra wọ́n làfáà yìí ti sọ ọ̀nà ní rí nkankan so ló jẹ́ pé tí àwọn kọ̀dìríyà ń ṣe lónìí tán lọ ń lùlù tán lu bàndírí eléyìí ni kò sí lára ìlànà Abdul Qadir Jilani kò sí lára ìlànà rẹ̀ ẹlòmíà ní ṣe bí la ilaha illallah zikiri ni wọ́n ń ṣe àfáà ìfìrin rẹ̀ ó ní tó bá ṣe wípé kò bá sí sọkúsọ ń bẹ́ ó sì jẹ́ kí ni mahadoro ṣe ni haramu ṣe ni kódà kó mọ́ sí ìsọkúsọ níbẹ̀ so nǹkan tí ó bá mu ni tí a gbọ́dọ̀ jìnà sí so gẹ́gẹ́ bí afá yìí ṣe ṣe ní àlàyé fún wa so eléyìí ó pàtàkì ké agbọ́yé tí a bá wo tá bá padà sínú tírà tí mo kóòtì lẹ́ẹ̀kan nípa sírùl asrar rẹ̀ tó fi ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀ràn onísúfí so ìgbà tó ń kà wọ́n a ní ó ka àwọn onísúnnà nínú wọn ó rẹ̀ láwọn tó ṣe pé ìṣe wọn ó àgírí pẹ̀lú ṣẹ̀rí àrí so ó wá ń sọ ó ní faminumul halawiyya wal haliyya wal awliyaiya وثمراخية بكنا والحبية والحورية والإباحية والمتكاسلة أكمل وأن فأما مذهب الحلوية فإنهم يقولون إن النظر إلى الوجه الجميل من النساء والأمر الحلال أني أما تواجه حلوية أن تواجه أني أما أما سيكي إن النظر inna nadhara ila alwajh aljamil kéèyàn máa wojú tó rẹwà mina nisa ojú àwọn obìnrin tó rẹwà wal amrod àtàwọn ọmọkùnrin àtọmọkùnrin tó ṣe pé kò ní irùngbọ̀n ọkùnrin mi ń bẹ kò sí irùngbọ̀n fún kò ń ṣe pé ń fọ akọ kò ní irùngbọ̀n ni so ó ní àwọn tó jẹ́ onísúfí tó jẹ́ àwọn halawiya àwọn máa ń sọ yí minan nisa kí a máa wojú ọmọ obìnrin tó rẹwà wal amrod àti ojú ọmọ ọkùnrin tí ò nírùngbọ̀n halal halali ni wọ́n fi ìsífọ̀tul haq bákanáà wọ́n ní ìròyìn ọbọ̀ òdodo bẹ́ẹ̀bẹ́ fayarkusun wọ́n máa jó wayadọ̀rúnà àtẹ̀kọ̀bí wal bákanáà Nwó ma kìí si ara wọn, nwó ma ọ̀gì ara wọn, oní wà á de kóforónu mahadum. Wà á de mahadum. Ise keferi, piọ̀ ma mbélé ilé. Solóní ta bá awa kọdịrị ya, nwó ma jọkpẹ̀lú Lótha So to e si pe afa yi o sọpọti awọn nkà mi, t'o sebi ipe awọn enyánfé ndị si ọdọ nwọn. ó ní wọ́n amal haliya ẹ̀rá wọn haliya ti wọn fainam yakulun àwọn a máa sọ wípé arọ́ksù wà dọ́rbùl yẹ́rì halal ìmájó bákan náà ká máa gbọ́ ọwọ́ ká máa lu ọwọ́ ni wọ́n ní halal ni wà yakulun li sheikh hala láyò abiru ani aṣáre wọ́n ní sheikh ẹni tó jẹ́ ṣéwù ó ní condition kan tó ṣe pé ṣẹ̀rí ò lè ṣàlàyé rẹ̀ wàhálì bid'atun laysat fi sunnati rasulillahi sallallahu alaihi wasallam eléyìí bídíà ni tí ó sì níbi sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam so tírà abdul qadir jilani méjìlá ń kai sirul asrar tírà ẹ̀kan ni yẹ algunya litolibi toriki alhaq ìkejì ni yẹ ìgbà tí máa kọ́kọ́ rí tírà algunya ọ̀rẹ́ mi kan tá a jọ lọ lé kéwù òmùtì bàbá rẹ̀ àgbà onísùfì Tìjàní àní bàbá ẹ̀ àbí kí n sọ pé bàbá àyà rẹ̀ àgbà onísùfì Tìjàní àní so lára tíra bàbá àyà rẹ̀ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ òmùtì wárí tíra èmi dẹ̀ ni mo láìkì kí n máa ka àwọn nǹkan tí n bá ti rí so kí ni òmélé dá so in tó mú yàn decide pé ókè súnà la fẹ́ ṣe oníkú gbogbo àwọn nǹkan wọ èèyàn ń kàyàn dẹ̀ rí pé ah ilẹ̀ yóò bá mú ẹlẹ́ntẹ̀lé Abdul Qadir Jilani alguni alitọ́lì bí tọ́rí kí láàkí Abdul Qadir Jilani lélẹ̀ ìta bá nú ẹ yàtọ̀ sí nǹkan tí àwọn tán pẹ̀rẹ̀ àwọn kọ́dùrí à ń ṣe àká èèyàn rí pé bàbá yìí gan takò àwọn àṣáírà ó ń takò àwọn múrjíà so ìyẹn wá yéèyàn ó jẹ́ kó yéèyàn reason tí àwọn àgbààfà nínú súnnà tán fi tẹ́rìjámà àfà yìí dáadáa ó jẹ́ kó yé èèyàn so ipa pé asọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tán lẹ̀ mẹ́ni yìí ní nǹkan tí ó ṣẹlẹ̀ ni wọ́n lè ní ẹ ọ̀nà tó fi bẹ̀rẹ̀ sí ní máa lu bàndírí onígbà tó ń owó ó kọ́kọ́ fọwọ́ gbáyà nígbà tó fọwọ́ algunia ó kọ̀ndẹ́mù ati bandiri ati tí ó bandiri ní azikiri ló ń ṣe so ló jẹ́ pé ó pàtàkì tí wọ́n fẹ́ ṣe kéèyàn mọ̀ so ẹni wọ́n fi àwọn karamọ́tò oríṣiríṣi wọ́n fi sọ́rọ̀ ṣùgbọ́n wọ́n afájé kámù pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò lẹ́sẹ̀ ńlẹ̀ tẹ́bá ní bo ni àwọn kini, ni sọ́sìsì àwọn nǹkan wọ̀nyí kí ni sánàdù àwọn nǹkan míì tán fi ti sọ́dọ̀ rẹ̀ àwọn nǹkan tó ṣe pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ ló pọ̀ jù dẹ̀ntí yàn bá katírẹ̀ ìyàn mọ̀ wípé generally speaking ẹni tí ó sí pẹ̀lú táwọn oní pátipátí tán ṣe súnfí mi ẹ́ tí wọ́n ń bẹ lórí ẹ̀ kò sí pẹ̀lú wọn so eléyìí mo mọ̀ọ́mọ̀ yà lọ síbẹ̀ ká lè bá a mọ ìntafà yìí sọ àti tí alimami Bukhari alayhi rahmatullah tí wọ́n mú wá nípa ọ̀rọ̀ orin kíkọ a ní aṣíru poem ẹ́ ó lè di ghina tó bá di pé wọ́n ń dùn sí bákanbákan so tó bá ṣe wípé àbí wọ́n ń lùlù sí àbọ́tí ẹ̀ wá lu ìlù sí ní tààrà tí ó sọ di music music táwọn lárúbá ń pè ní musikọ eléyìí kò bá kíní mu ẹnu díẹ̀ tán yọ̀ǹda ó ní tó ṣe pé bí ó wá jẹ́ bí àsìkò ìyàwó bí àsìkò ìyàwó ọjọ́ ọdún eléyìí náà ní láàrin àwọn ọmọ kéékèèké ó ní tán jẹ́ ọmọ obìnrin kéékèèké eléyìí náà ti aláwọ̀ rẹ̀ ṣùgbọ́n kó yẹ pé míúsìkì láàmọ́ gbọ́ àmọ́ ní káwọn kan kan máa kọrin àwọn kan ní music eh, singers ẹ̀ra àwọn ọmọ obìnrin tí mi ó mọ tí ó mọ jó yóò lóun ṣàzíkiri yóò mọ lọ́sìn ìlọ́sọ̀hún débi pọ́kùnrin yóò tún mọ bá jó láwọn mòlúmẹ̀ bí mi tán bá láwọn ń ṣe àbíyè látún kọ́dírì tí wọ́n gbé sálẹ̀ ọkùnrin àtòmìnrin wọ́n máa dì mara wọn tí wọ́n máa ṣe ránù eléyìí ó ló ń ṣàzíkiri ìkanu wọ́n ti ló ń ṣàzíkiri tí wọ́n ń lùlù sí ọmọbìnrin ó àwa ni eléyìí ara islam ni ọlọ́run bá ní wa shu'ara yattabi'uhumul ghawun àwọn tí wọ́n ń kọrin tí wọ́n lùlù sí àwọn èèyàn jẹgẹjẹgan àwọn tán ti sọnù ló ń tẹ̀lé wọn bó wà láwọn tán lùlù sí àwọn tán ń kọrin torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin ìsọkúsọ náà máa ń sọ ìmí ìdẹ̀ni tó bá lóun kọrin kì ẹ lónìí torí pé ó rí gbà lọ́wọ́ ẹni tí ò bá rí gbà lọ́wọ́ yóò kọrin tí ó fi bú ẹ ṣé ìwọ̀ èèyàn gidi nìyẹn ṣùgbọ́n ẹni tó ṣe pé òun compose poem láti lè fi defend Islam irú tí Hassan bin Thabit radiyallahu anhu tó ń ṣe eléyìí ó bá mú so wípé pé àárí àwọn tó ṣe pé wọ́n máa ń compose poem generally wọ́n a máa lo arrajaz ah, òun náà ni bahru rajaz wọ́n a máa lo bákan náà wọ́n á máa ṣe nǹkan tá a mọ̀ sí alhuda ló fi jẹ́ pé ìgbà míì àwọn sàhábà lè máa ṣe nǹkan tó ìpín wọ́n máa kọ poem eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ èèyàn dá wákà kò sí tó burú bẹ́ẹ̀ bọ̀ wákà rẹ tó ń dá kí ló fi ń ṣe ṣe òfin promote promiscuity ni ọkùnrin àtobìnrin jọ ń jó ń bẹ́ẹ̀ àbòfin ròyìn àwọn nǹkan tí ó yẹ kéèyàn máa ròyìn àbí yàn fi ń promote shirk kò lúnu sí ó èyàn nìkan ló kàn sọ so a ní láti wò ó so orin anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ni ashiru kalam orin ọ̀rọ̀ lòun náà hassan wu hassan tó bá ṣe pé poem yẹn ìtumọ̀ rẹ̀ dá kò tó burú ń bẹ́ẹ̀ wakabihuhu kabih èyí tí ó dá ń bẹ́ kò dá náà ni so ló fi jẹ́ pé wọ́n tún wọ́n sì náà lèyàn máa ń compose poems lèyàn máa ń kọ poems nítorí yóò jẹ́ kó pọ̀ jù nú gbésí ayé èèyàn òun náà ni ìmá ka alkur'an ìmá rántí ọlọ́mọba subhanahu wa ta'ala ìmá kọrù ẹ̀sìn eléyìí làájẹ́ kó pọ̀ jù nínú àlámọ̀rí wa kò kí ń ṣe kálà ń kọrin à ń kọrin báyẹ̀ lómi ń ṣe kúndùn rẹ̀ nísìn ààrẹ lómi ó ń ka kùránì ó tún kọrin péèjì ò lọ́pọ̀ ó ń ka alkùránì ó tún kọrin kódà lónìí ara wọn tó ṣe pé nílẹ̀ lárúbáwá musician àtẹni tó ń ka alkùránì wọ́n jọ ka alkùránì sínú kẹsẹ̀tì kan náà side a oníkùránì ó ka kùránì síbẹ̀ side b olórin ó ṣe kíni yóò ka òun ó kọrin síbẹ̀ wọ́n ta wọ́n tẹ̀ jáde wọ́n gbé jáde táwọn yóò mọ̀ ra sọ́rọ̀ jẹ́ pé ó gba àwọn nǹkan wọ̀nyí èyí tí a gbọ́dọ̀ gbọ́ èyí wọn ní ká má compose poem wọn ní ká má dá wákà ṣùgbọ́n kí ni poem tó ń compose wákà wo ló ń dá kí ló fi ń promote ṣe tó kúndùn ni The Guidance Facebook page. Follow, like, and share.